ó bí ọmọ márùn-ún nítorí pé bí gbogbo nǹkan ṣe rí kò lè tọ́jú àwọn ọmọ márààrún arákùnrin jẹ́ ọmọ thirty six years Fatai Oyèdélé ni orúkọ ẹ̀ Fatai Oyèdélé ni orúkọ ẹ̀ àná ni ó fẹ́ parí ilé ayé ẹ̀ sínú odò Ògùn ó nítorí pé kò sówó kò sí kankan kò síṣẹ́ gbogbo ẹ̀ ó dojúrú bí ẹsẹ̀ títí òun sì bí ọmọ márùn-ún lòun ṣe fẹ́ parí ilé ayé ara òun sí odò ògùn ẹ̀ ní láfẹnwá àbẹ́ẹ̀rí báyìí ẹ jẹ́ kí n wá sọ eléyìí iṣẹ́ ìmọ̀pá máa ń sọ pé káwọn èèyàn kí wọ́n kọ́ṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ dáa lóòótọ́ tá a bá ní bóyá à ń bá ìjọba ṣiṣẹ́ a mọ̀ pé ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àápé nílùú nàìjíríà ni o kì í ṣe ní àwọn ìlú táwa wà yìí àwọn tó ń gbowó bàbá ọ̀tọ̀ èmi ò gbowó bàbá mi ò gba owó ìyá mi ò gbowó ẹbí mi ì gbowó ọ̀rẹ́ àmọ́ ohun tí mo fẹ́ sọ rèé ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí wọ́n ní ọmọ tó pọ̀ tí ò dẹ̀ síṣẹ́ tó jẹ́ pé àti sanwó lé gan ó di ẹtikẹ́ mo wá fẹ́ rọ àwa tó jẹ́ pé bóyá a ní ilé nílùú nàìjíríà àwọn tó wà nílé wa tá bá tiẹ̀ lè ṣíjú àánú wò wọ́n bóyá a máa wéèvù àwọn nǹkan fún wọn ni o ìyẹn ni pé bóyá a máa fún wọn ní a máa dín wọn lówó ni àbí a máa ṣáà ṣe ìrànlọ́wọ́ ni àwa tá a bá ti nílé nílùú nàìjíríà irú arákùnrin yìí ẹ arákùnrin arákùnrin Fatai pẹ̀lú nǹkan tó sọ kò sówó tó lè fi sanwó lé kò sówó tó máa fi jẹun kò sí kò ṣùgbọ́n irú ilé tó ń gbé mo wá ń rò pé àwa tá a bá tiẹ̀ nílé gan pẹ̀lú gbogbo nǹkan ṣe rí yìí tá a nílé nílùú nàìjíríà ẹ jẹ́ káwa náà ká gbìyànjú bóyá máa wéèvù bí oṣù mélòó kan fáwọn tẹ́nàntì wa ni o ṣé ìta bá ṣe eléyìí náà ọlọ́run á máa ṣe àmì sí nǹkan tá a bá ṣe nítorí pé a fi ràn wọ́n lọ́wọ́ ni a fi ràn wọ́n lọ́wọ́ ọlọ́run á ṣàánú àwa náà á dẹ̀ máa gbé ọwọ́ tiwa náà sókè sísá mi mò ń bọ̀ o. a ma gbé ọwọ́ tiwa náà sókè ọlọ́run á ṣàánú wa sísà mi olúwatóyìn wọn ní àfi sùúrù sísà mi tinúkẹ́ ayẹni láti Ireland mo mí sí lórí àjòdàbílé lánàá bóyá lẹ́yìn mo sì ń kóbọ̀ ń bá kàn gbà tiyín ẹ̀gbọ́n mi ò fàdé ọlábọ̀dé yẹsà ẹ sà àwa káàsán yìí àdúrà wa gbà wọ́n ní wọ́n ní ó vanity ọ̀bọ̀n vanity my dear sister tinúkẹ́ ayẹni mo ẹ̀yin ojú mi ló dán báyìí ẹ̀yin èmi ni mo tó báyìí ẹ̀yin ilé mi ni ó ṣe gẹrẹjẹ bẹ́ẹ̀rẹ̀ lè náà tèmi náà mì nínú pálọ̀ mi àbí ààyè ah, ẹ wọlé ẹ queen gbogbo ẹ náà òfó nù òfó asán nù asán ni gbogbo nǹkan tá a dà á dà á dà á dà lé ayé ìjọ kan àbá dàálẹ̀ ló bá parí àmọ́ kó tó tó gbà yẹn ẹ jẹ́ ká ṣe rere àdúrà tèmi ni pé àní kú báyìí o àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ àní bá wọn kúkú àjọkú. ṣẹ́gun mo wà lórí ètò mo wà lórí ètò àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ ó sì ẹ̀dá tí ṣẹ́gun pè mí báyìí tó rán mi létí ó dáa tó pè mí gẹ́gẹ́ mo sọ pé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní agbárí mi àní bá wọn kúkú ọ̀wọ̀wọ̀ àtẹ̀mí àti yín àjọ lulẹ̀ igbó kùtàkùtà ńlá ṣe lédùnmarè àní báwọn kúkú àjọkú lágbára ọlọ́run tó bá kọ̀lá á tún kọ̀lá á tún kọ̀lá á tún kọ̀lá ni. ọlọ́run ni gbogbo a máa máa bẹ̀ èmi gbàgbọ́ nínú ẹni tó dá mi wọ́n ní èmi lè ṣohun gbogbo nínú Jésù Kristi ẹni tó fi agbára fún mi èmi gbàgbọ́ pé gbogbo bó tilẹ̀ nǹkan ṣe le tó láyé yìí èmi Queen Abọ́sẹ̀dé tọmọtọmọ kò ní le mọ́ mi bẹ́ẹ̀ bá ètè ti yẹn bá gbé ẹ wà àfàìmọ̀ kọ́ má gbé sẹ́yìn kò lè lé yín kò ní lè mẹ́yìn náà mo ti bá yín sọ. gbogbo wa pátápátá àní dáàmú bó tilẹ̀ kó ṣe mọ́ àwa tá a bá kọ́lé nílùú nàìjíríà tẹ̀wà lórí ètò mímú bẹ̀yìn torí ọlọ́run tí ẹ̀ bá tiẹ̀ kì í ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn ṣẹ́rí lè ló tún jẹ́ kí n tún máa sọ̀rọ̀ pé àwa tá a bá nílé ọlọ́run kó ṣe fèmí náà o àwọn tó bá wà nù lé wa bóyá á yọ̀ǹda díẹ̀ fún owó lé ní tó bá lè rówó lé san àbí ṣe rí gbogbo àwọn à ń para wa à ń ṣe yìí à ń ṣe bẹ́lẹ̀ yìí ká níwọ̀n àwọn lásìmọ̀ ò bá rí yóò bá bẹ́ sínú odò ògùn ló bá parí ayé ẹ̀ á wá dá ìyàwó àtọmọ márùn sílẹ̀ àbẹ́ẹ̀rí àwa tó yẹ pé àwa ń rí jẹ ẹjẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ̀yìn adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí ò tiẹ̀ tí ì pọ̀ kò sí nǹkan tá a mú wáyé o kò rẹ̀ sí nǹkan tá a máa mú lọ oore onílàdá tèmi àti yín bá ṣe nìkan ló máa tọ̀ wá lẹ́yìn àdáadáalẹ̀ ayéjọ́kọ̀lá àdáalẹ̀ eléyìí ní ìsìn nígbà tó ń sọ ó lóun bímọ márùn ẹ kò síṣẹ́ kò sówó ìyàwó ò lè jẹ àwọn òrówó ilé san ìlú òyìnbó tá a wà náà ẹni tí mo sọ pé ó lóun fẹ́ tó ní ó fẹ́ parẹ́ tó pe ọlọ́pàá tó wá fẹ́ parẹ́ tó di pé òun eh, nǹkan tó ń ṣe yẹn loneliness ló ń ṣe yẹn àmọ́ pẹ̀lú loneliness tó ń ṣe náà ngbà wọn àti àwọn bá tún sọ̀rọ̀ látún di wàhálà òní ẹjọ́ ọ̀la kínní kan ẹ̀yìn wọn tún máa tún ṣépè fúnra wọn ó ní mo ṣe ń sọ yìí pé èyí tá a bá rí la máa wá sọ mo ò dárúkọ èèyàn ṣùgbọ́n mo fi ń kọ́ wa èmi náà tún fi ń kọ́ ara mi ni wípé gbogbo wa pátápátá sista mi olúwatóyìn adébáyọ̀ ìyẹ́kìtì àní ó ní òun ò lówó kò sówó tó máa fi sanwó ilé ọmọ márùn-ún ló bí kò sówó oúnjẹ kò sí kò sí nǹkan kan mọ́ ìlú abẹ́òkúta ló ń gbé ló ṣe lọ sí láfẹ́nwá ó ibi tó ń gbé ibi tó ń gbé ó wọ mọ́tò dé ok ó kò ní ìṣàbọ̀ ó wọ mọ́tò lọ láfẹ́nwá ó jìnnà síra wọn o ó wá wò pé tóun bá kúkú lọ para òun síbi tóun ti ní rí òun rárá ó kúkú bẹ́tà àbẹ́ẹ̀ rí onítọ̀ bá lọ para òun síbi tí wọ́n ti ní rí òun rárá nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹgbẹ́ lord of the moment àbẹ̀kẹ́kẹ́yìndé wọn ni ẹ kó ètò sísítà ẹ ti pẹ́ ẹ ẹ tí ì pẹ́jù náà mo tètè bẹ̀rẹ̀ ètò ní mo bẹ̀rẹ̀ ètò ní eleven after two torí à ń ṣe construction lọ́wọ́ ẹ̀yin náà mọ̀ pé èmi àti iná àfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa mọ́ kí gbogbo ẹ̀ lè dá náà ni ájì olúwatóyìn wọn ni a kú iṣẹ́ o a kú ọjọ́ mẹ́ta ẹ̀yin lẹ́kú ọjọ́ mẹ́ta ọlọ́run ní ṣiṣẹ́ ìyànjú lèmi ń gbà o sísítà mi tẹ́mi ìbádùn wọn ni ó ga o sísítà mi olúwatóyìn wọn ní no marriage is perfect exactly bẹ́ẹ̀ ni àti pé gbogbo wa gan endurance ni à ń forí tì ni ẹ ṣe sísítà mi tinúkẹ́ mo sì ń bọ̀ náà sísítà mi olúwatóyìn adébáyọ̀ wọn ní you are right ìyá mi wọn ní inú burúkú kò ní bí wa o àmín àmín o jésù àmín o stainless abiola ẹ pàdí mi ó tọ́jọ́ mẹ́ta ṣe wà bó o ni mi ní wáyé tí o gbogbo àkúní dam ànírógun pandemic ẹ ṣáà máa gbàdúrà fún alámẹ́ríkà mo sọ fún gbogbo ẹ̀yin ìlú tó kù ẹ̀yin wà òkè ẹ̀yin ṣáà máa gbàdúrà fún wa ẹ rí wa ń bíbàì bọ́n ṣe ń para wọn kiri tí gbogbo ẹ̀ kàn rí rúdurùdu ó sú wa o kọ́lọ́ṣà náà wà táwa ní amẹ́ríkà àwọn ará mi rí tó sà nìsín wọ́n ń gbádùn Eh, sísà mi Olúwatóyìn Adébáyọ̀ àwọn gbádùn Minnesota abẹ́ẹ̀rí wọn. Tinúkẹ́ ayẹ ni wọ́n ní congratulations to the new born baby ẹ ṣé mà ọlọ́run á wò wá pọ̀ o gbogbo àní dààmú àní fojúmọ́ sàárẹ̀ ọmọ o aṣáájú Fẹ́mi Ṣàmáyé ẹ káàbọ̀ wọn náà salute ẹ eh, aṣáájú ti di méjì lọ́dọ̀ mi àti ìrí kan tó kù ẹ eh, talẹ̀ rúmbà dẹ́mọ̀ ẹ sọ ńgbà tí ẹ̀gbọ́n yẹn tí wọ́n sọ pé kinní kan ńgbà táwọn àtìyàwó bá tún wá sọ̀rọ̀ ìyẹn bá tún máa ṣépè fún wọn lábá tún di wàhálà àwọn àti wọn máa ronú bí báyìí onímọ̀yìn sọ pé gbogbo apátápátá ṣe rí ọlọ́run nìkan ló lè ṣàánú fún wa àtẹ̀mí tí mò sọ̀rọ̀ ni mo ṣe ń gbogbo wa pé ẹ ẹ ẹ ẹ torí gbogbo wa ká máa fìfẹ́ lò àwa tá a dẹ̀ nílé gẹ́gẹ́ bó bá yẹ pa máa wéèvù one year kò lè tún kọ́kọ́ lára wa ọlọ́run á wábi tó ti máa di fún wa bí orí wọn ò tiẹ̀ lè ṣàdúrà ọlọ́run á ṣàdúrà ẹlẹ́dàá wọn bá ń ṣàdúrà fún wa mo bẹ̀ wá torí ọ̀nà sadex mo bẹ̀ yín torí ọlọ́run ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tààtà wà nílùú òyìnbó ta nílé ní nàìjíríà ta ní àwọn tenant ta bá lè ṣe nítorí tarákùnrin tó fẹ́ kó sódò yìí tó kúrò ní ìṣàbọ̀ tó wá lọ sí láfẹ́ńwá tó ní tó bá kún parí àyè dágbére fúyàwó kò dágbére fáwọn ọmọ ọpẹ́lọpẹ́ àwọn LASTMA àti pé Ọlọ́run ní kò tí ì tó àsìkò tó fẹ́ kú ni torí pé tó kánáwá àsìkò ti tó ni ṣẹmọ ẹnìkan kò ní rí yóò kàn jábọ́ sódò yẹn ṣúkẹ́ ni bí ó bá ṣe wá jábọ́ sódò yẹn nábà máa wá káàkiri nílé ìyàwó á máa dààmú ìyàwó á máa ṣòfò ara kiri ìyàwó á máa dààmú gbogbo ẹbí á máa dààmú wọn ò ní mọ̀ pé ó ti kó sódò Ọlọ́run ọba Olódùmarè yóò ṣàánú èmi àti yín o lágbára ọlọ́run àní wọ́wọ́ tì gbogbo ohun tí ọkàn wa ń fẹ́ ní rere ọba aláwùrábí yóò kúkú ṣe fèmí àti yín àbẹ́ẹ̀rí kí ọlọ́run kí ó ṣàánú fún wa ibo nílé ayé yìí ń lọ onímọ̀yé sọ pé tá a bá níṣẹ́ ọwọ́ bóyá àtẹ̀ńṣẹ́ ìjọba ni àwọn tó ń ṣe ìjọba ọ̀gọ́ta ọ̀gọ́ta owó aláàárọ̀ àpé ni tiwọn ṣùgbọ́n àwọn tó ń ṣe ọwọ́ tá à ń ṣe ọwọ́ lásìkò tá a wà yìí tí àbárí nǹkan fi fi fi tábàárí nǹkan kan ẹ ẹ ẹ fi support ẹ ó máa ń nira ó máa ń nira ṣùgbọ́n mo gbàládùra pé kò ní lè mọ́ èmi àti yín lára láṣẹ Elédùmarè kò ní lè mọ́ wa lára o gbogbo wa àárí jẹ àárí mu àárí ná àárí lò ọkàn wa sì balẹ̀ nítorí gbàtà bá rí jẹ tá mu la máa rántí pé lágbájá kan wà níbì kan tàmẹ̀dù kan wà níbì kan ọ̀rẹ́ mi lélẹ̀ àbábúrò mi lélẹ̀ àbí sísítà mi lélẹ̀ àbí brọ́dà mi lélẹ̀ nígbà tá a bá rí jẹ tá a bá rí mu ni àtèmi àtẹ̀yìn àní táwọ́ náà o kẹ́mi yìí máa ń sọ oore onílàdà tá a bá lè ṣe tí tó jẹ́ pé àní máa dára wa lébi tá a bá ṣe tán ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tiwa ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe tiwa oore tá a bá máa ṣe tó jẹ́ pé kò ní í sí wàhálà àní lè máa parọ́ pé à kí ló mú mi ṣe eléyìí hmm, ẹ jẹ́ ká gbìyànjú ká ṣe ọkàn wa sì balẹ̀ inú wa dùn kálẹ̀ o ó dẹ̀ ẹ jẹ́ kí n ka àtẹ̀ránṣẹ́ yìí mo rí àtẹ̀ránṣẹ́ yìí wọ́n ní ẹ kó ètò wọ́n ní ọlọ́run á máa fún yín ṣe òkun àmì o. Eh, wọ́n ní ní tèmi wọ́n ní gbogbo ọ̀rọ̀ àwa lọ́kọláya wọ́n ní ó ń fẹ́ sùúrù wọ́n ní kí gbogbo wa pátápátá ká súnmọ́ ọlọ́run gẹ́gẹ́ bó ṣe máa ń sọ wọ́n ní ìgbéyàwó kò yẹ kó jẹ́ bó bá o pa bó bá o bù ú lẹ́sẹ̀ hmm, wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n níbo ni ilé ayé yìí ń lọ kò yé mi náà o kò yé mi náà ọlọ́wọ́n aṣàánú gbogbo wa bó ni ayé ń lọ kò yé mi náà o kọ́lọ́run kó ṣàánú fún wa ni hmm. ọ̀rọ̀ wa dayọ̀ láṣẹ Elédùmarè gẹ́gẹ́ mo ṣe máa ń sọ pé a ò ní dààmú ọkàn wa yóò sì balẹ̀ Fatai nìyẹn gbogbo àwa tá a nílé ni mo bẹ̀bẹ̀ mo bẹ̀ o mo bẹ̀ wá ní o pé ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ tá a bá lè ṣe fún àwọn tí ó wà ní àwọn ilé wa bóyá akọ́lé ẹ jọ̀ọ́ ká ṣèrànlọ́wọ́ yìí fún wọn. lórúkọ ètò ẹ má dáhùn jàre. ìkànnì tiwantiwa rèé o Àbínibí FM tí gbogbo ayé ń gbọ́ Atlanta Georgia láwà tá a ti mẹ gbogbo ìlú jìnjìnjìn ayédèédágbà rúdu aṣọ ọwọ́kúwọ̀ làwọn ọ̀dọ́ ń wọ̀ aṣọ faraalẹ̀ ń tàwọn obìnrin aṣọ péńpé bí aṣọ ẹṣinṣin aṣọ èṣùgbèlèké tí wọ́n ń pè lẹ́wù àwọn ọkùnrin awọ ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ ẹ̀dí wọn aláwọ̀n ń ságì wọn àdìrún sórí láyé sadóṣù Ṣàngó abájọ tí fipábánilòpọ̀ gbòde kan. Àbínibí FM ló ní ẹ̀yin òbí ẹ kìlọ̀ fọ́mọ yín o ká má ṣe dárú rẹ̀ lásà nítorí pé ọmọ tó bá ya gára wa àfàìmọ̀ kọ́ má parí ayé rẹ̀ sọ́gbà ẹ̀wọ̀n. ó dáa ọlọ́run jẹ́ kí àwọn ọmọ tiwa àtàwa náà ẹ̀ à ní láyé wa láṣẹ Elédùmarè ẹ jẹ́ kí n máa fi eléyìí kí ẹni mi tí wọ́n tún ṣẹ̀ darapọ̀ mọ́ wa alhaji muhyiddin adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o láti mẹ́kà mẹ́dínà hmm, ẹ bá mi kí àwọn tiwa tó wà ní South Africa àní dààmú o adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ yín àti lọ́wọ́ ọlọ́run ibo là ń lọ nílé ayé yìí gẹ́gẹ́ mo yín sọ ibo là ń lọ ṣàmọ́ pé Mike Adégbọlá Mike Adégbọlá àdúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé ẹ jẹ́ ń sọ eléyìí kó tó di pé màá gbàgbé Ṣẹ́gun ó pè mí ó ní kí n bọ̀ òun kí ọ̀kan ní ara àwọn ọmọ ẹgbẹ́ HM2 tí wọ́n nawọ́ ìrànlọ́wọ́ owó sóun ó ní kí n bọ̀ òun kí wọ́n pé wọ́n ṣe é o ó ní òkè òkè ńkọ́ lọ́wọ́ wọn yóò mọ̀ rẹ̀ o Ṣẹ́gun Davis ló ní kí n kí ẹni tí ó ṣe ìrànlọ́wọ́ owó ní HM tó ẹni tọ́lọ́run mọ̀ mm, torí wọ́n ní ká má dárúkọ wọn ẹni tọ́lọ́run mọ̀ pé ó ṣe gan èmi náà gbà ládùúrà pé lágbára Elédùmarè wọn ò ní wọ́wọ́ tì o iwájúwájú báyìí ni ọ̀pẹ́ ibi tí wọn yóò mọ̀ ọ́ rẹ́ sí o ẹ̀ á mọ̀ rí wọn bá wọn ṣeun gan ni. Mm ẹmọ yìí máa sọ pé òkè òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé ẹni tó bá ti ṣèrànlọ́wọ́ owó tàbí tó bá ṣèrànlọ́wọ́ fún àwọn nǹkan tí àwọn èèyàn ń bẹ̀bẹ̀ fún ó dandan kí irú ẹni bẹ́ẹ̀ náà kí ọwọ́ tiẹ̀ náà kó má kàn sàlẹ̀ àpò kóun náà lè máa lọ sí òkè. Yorùbá àgbà àgbà Yorùbá lágbà. àwa làkọ́kọ́. àgbà àgbà Yorùbá lágbà àwa la làṣà. àgbà àgbà Yorùbá Agba, àwa la nílù. àgbà àgbà Yorùbá agba, àwa la lórin. àgbà àgbà agba, àgbà. àwa la níjó. àgbà àgbà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 ẹ jẹ́ kí n sọ eléyìí fún wa ẹ jẹ́ kí n gbé ti arákùnrin yìí kúrò ẹ jẹ́ n sọ eléyìí fún wa gbogbo àwa tí à ń mú àwọn òbí wa wá sí amẹ́ríkà níbi tó jẹ́ pé wọn ò tó jẹ́ pé wọn ò wọn ò ní iṣẹ́ kankan a wá gbìyànjú pé kí wọ́n máa tọ́jú àwọn ọmọ kí wọ́n ṣe daycare ṣe daycare la máa ń pè nílùú nàìjíríà bí wípé ká ṣe daycare kí wọ́n máa tọ́jú àwọn ọmọ kí wọ́n lè máa kó má jẹ́ pé bóyá wọ́n kàn máa jókòó lásán kó má jẹ́ pé wọ́n kàn máa jókòó lásán ẹ wá gbọ́ eléyìí mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ kí a tún èrò ara wa pa màmá tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá yìí ti wà ní Atlanta ní kantin wa ń bíbà yìí láti bíi oṣù mélòó ní báyìí ṣé kò ti di ìgbà pandemic yẹn bóyá bíi january no february ó dà pé bóyá early february ṣá january end or early february ni màmá yìí ti wà nínú ọgbà ẹ̀wọ̀n ni mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyá yìí wá ọmọ ẹ̀ ló mu wá síbí báyìí ló mu wá sí amẹ́ríkà ń bí ní georgia ní atlanta ohun tó wá ṣẹlẹ̀ ni pé ọmọ ẹ̀ wá ní pé òun ò fẹ́ kí màmá yìí kí ó kàn wà nulẹ̀ ló fi wá ní kí àwọn èèyàn kọ́ kán máa gbọ́mọ wá sí ọ̀dọ̀ màmá òun èmi ti yín tòótọ́ òun dẹ̀ máa ń lọ síbi iṣẹ́ kì í sí nílé ṣùgbọ́n gbogbo owó tí ìyá yìí ń pa òun náà ló máa ń gbà lọ́wọ́ ló máa ń gbà lọ́wọ́ màmẹ́ ó máa ń gbowó ìlọ́wọ́ màmẹ́ bóyá ó fi ń ṣe nǹkan ni mi ò mọ o mi ò mọ ohun tó wá ṣẹlẹ̀ rèé tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tó ṣẹlẹ̀ rèé ìyá yìí nínú oṣù kejì ni ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ẹ̀rọ ẹ̀kú first week of February on the third ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú àwọn ọmọ tó ń tọ́jú mẹ́ta nínú wọn ni wọ́n ṣubú wọ́n ṣèṣe ṣùgbọ́n ìkọ́nu wọn dá ní apá ìkejì dá lẹ́sẹ̀ ìkẹta ara ẹ̀ bó nínú àwọn ọmọ tó ń tọ́jú àwọn ọmọ mẹ́fà ni àwọn ọmọ tó ń kó wá fún màmá yìí tó ń tọ́jú débi wípé wọ́n gbé àwọn ọmọ yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí àwọn òbí wọn dé ó ti bá àwọn màmá yìí ti bá wọn fi rọ́ọ̀bù rá tí ọmọ màmá yìí bá dẹ̀ ti lọ síbi iṣẹ́ lọ síbi iṣẹ́ láti àárọ̀ ó di alẹ́ pátápátá kó tó dé ní nǹkan bíi aago mẹ́sàn-án alẹ́ ló máa ń délé màmá yìí ti fi rọ́ọ̀bù ra apá àti ẹsẹ̀ àwọn ọmọ tí wọ́n ṣèṣe yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta láì mọ̀ pé ìkan ti dá lápá ìkan ti dá lẹ́sẹ̀ ṣùgbọ́n èyí tó dá lápá kò lè gbé apá apá wú èyí tó dá lẹ́sẹ̀ náà ẹsẹ̀ wú ẹsẹ̀ kan ni ó dá apá kan náà ó dá ó wú. àwọn ọmọ yìí ọjọ́ orí wọn dẹ̀ ní wọ́n ti ń sọ̀rọ̀ ìkan ìkan ọmọdún mẹ́ta ìkan ọmọdún mẹ́rin àbọ̀ ìkan tó kù lọ́mọdún méjì ṣé wá rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí méjì nínú wọn ìyá àwọn méjì nínú wọn ló jẹ́ pé kì í gbọ́ kì í gbà ni ọmọ nàìjíríà wa òun nìyá òyìnbó ni ìkan fẹ́nu wọn èyí tó wá fẹ́ òyìnbó yìí kò gbà ló di pé ọ̀rọ̀ di ọ̀rọ̀ ọlọ́pàá àti ìkan nínú àwọn ọmọ yìí kan ló jẹ́ pé ìyẹn èyí tí ara ẹ̀ kàn bò lásán ìyẹn gbọ́mọ tiẹ̀ lọ sí ilé ìwòsàn wọn lọ tọ́jú ẹ̀ ṣùgbọ́n lè tí ọmọ ìdá lápá àti lẹ́sẹ̀ àwọn méjèèjì yìí ló di pé wọ́n pe ọlọ́pàá ni wọ́n gbé ìyá ìyá tí mò ń sọ̀rọ̀ ẹ̀ yìí ìyá seventy two years òun ni wọ́n gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n báyìí tó wà ní Atlanta prison lọ́gbà ẹ̀wọ̀n ẹ̀yìn ọ̀dọ̀ wambibalẹ̀ Atlanta bíi ìyá seventy two gbogbo ìgbìyànjú ọmọ láti lè gba ìyá ẹ̀ jáde kọ̀ ló ń jẹ́ kọ̀ ló já sí ṣe rí nǹkan tí mò ń sọ yìí iṣẹ́ níyà yìí wá láti ìlú nàìjíríà pé òun fẹ́ wá gbádùn ìlú òyìnbó gẹ́ bí ọmọ ìṣeṣèwé fún pé kó wá kó wá gbádùn ìlú òyìnbó àmọ́ àwọn ọmọ tí. Ti ó ń tọ́jú pé kó lè máa fi pa ọwọ́ dà ṣàpẹ́ tó bá pẹ́ nílùú nàìjíríà ni àwọn màmá wa wọ́n máa nọjú lọ wọ́n lè rìn lọ ilé kejì wọ́n lè lọ ìyá kúdí bó o ní lónìí iṣẹ́ kinní kan ṣàpẹ́ kò sí yẹn ní ìlú amẹ́ríkà ń bí bó o bá ti lè dúró sórí fóònù kó o sọ̀rọ̀ tó sọ toníkálùkù àbí tiẹ̀ lára ni ṣùgbọ́n ohun tí mò ń sọ yìí ó kọ̀ bẹ́ẹ̀ ni màá sísà mi ni ó ga o ohun tí mò ń sọ yìí ó ń bá èmi náà wí torí èmi náà ní ìyá tèmi náà ń bí báyìí gbogbo apátátá ànírógun ẹ̀wọ̀n ìyàwó onírógun ẹ̀wọ̀n àwọn ọmọ wọn onírógun ẹ̀wọ̀n àwa náà onírógun ẹ̀wọ̀n. àwọn méjèèjì wọ́n ṣe débi pé ẹni tó fẹ́ gba béèlì màmá yìí wọn ò jẹ́ kó gba béèlì màmá yìí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyá yìí wà lọ́gbẹ̀wọ̀n láti oṣù kejì lórí pé ọmọ dálápọ̀ dálẹ́sẹ̀ wọ́n ti gbé ọmọ lọ sí hospital o wọ́n dẹ̀ ti fi kinní sí wọn ní wọ́n ti fi splint splint náà máa ń pè wọ́n ti ẹ mọ̀ bí eléyìí tó máa ń lò náìjà náà ni tó máa fi ń cement. ẹ bí sìmẹ́ǹtì ẹ jẹ́ ń pè bẹ́ẹ̀ bí sìmẹ́ǹtì so wọ́n ti fi splint sí ṣùgbọ́n àwọn méjèèjì yìí wọ́n ní àwọn ò gbọ́ àwọn ò gbà àfi kí màmá yìí kó ṣẹ̀wọ̀n yìí dọ́ba màmá yìí sì ti wà lọ́gbà ẹ̀wọ̀n ní ìsìn láti oṣù kejì abẹ́ẹ̀rí ọmọ wá kíyà nítorí pé kó lè rí nǹkan fi pawọ́ dà lódò ohun tó ń gbéyà dọ́gbà ẹ̀wọ̀n ìyá ní ẹni ẹ àwọn tí wọ́n lọ wo màmá yìí ohun tó jẹ́ kí èmi gbọ́ ọ̀rọ̀ yìí ni pé nínú àwọn tí wọ́n jọ tẹ̀lé ọmọ màmá yìí lọ ó jẹ́ fans tèmi nígbà tó wá sọ fún mi máa ní ah mo ní ọ̀rọ̀ yìí ó dẹ̀ tó kọ́ gbogbo alọ́gbọ́n o mo látẹ̀mí mo ní mo dẹ̀ rẹ́kọ̀ọ́ nú ẹ̀ o. wọ́n ní gbogbo ìgbìyànjú pé kí ìyá yìí kí ó lè kó lọ́gbà ẹ̀wọ̀n pàbó ló ń já sí wọ́n ní ìyá tó ń bẹ̀ wọ́n pé kọ́ńjọ́ kọ́ bọ̀ ń wá lọ́yà pé kí wọ́n tiẹ̀ dáhùn sílẹ̀ kóun máa lọ ìlú nàìjíríà òun ò fẹ́ dúró sí mọ́ òun ò wá bímọ láéláé kọ́mọ ń máa gbébí tọ́mọ bá fẹ́ rí òun kó máa bọ̀ ń lu nàìjíríà kọ ní o ojoojúmọ́ náà ní ìyá yìí sunkún pé kán jọ kán jẹ́ kóun máa lọ lu nàìjíríà padà bẹ́ẹ̀ sì rèé ìwọ̀nba owó tí màmá yìí pa kò tó owó hospital àwọn ọmọ méjèèjì bó tẹ̀ ti lè jẹ́ pé ọmọ màmá yìí náà wọ́n ní òun náà ṣe ìrànlọ́wọ́ tí wọ́n sanwó tán ṣe gbogbo ẹ̀ àmọ́ ìyá wà lọ́gbà ẹ̀wọ̀n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọn ò tí ì fìyà yìí sílẹ̀ ya seventy two years eléyìí jọ ń kọ́ èmi àti yín àwa tá a bá lòbí tàbí tá a lọ́rẹ̀ẹ́ tàbí tá a náà tó wá kí wa tó wá náà fẹ́ ṣiṣẹ́ nǹkan tó yẹ kí n sọ̀rọ̀ yìí nìyẹn o tó náà fẹ́ ṣiṣẹ́ hmm. ẹ jọ ẹ jẹ́ ká torí ọlọ́run tí wọ́n bá máa ṣiṣẹ́ tó bá yẹ pé iṣẹ́ tí ó jẹ́ pé kì í ṣe ọlọ́mọdé tó bá dẹ̀ máa jẹ́ ọlọ́mọdé ni tó bá yẹ pé kan oṣù náà bá lè tọ́jú àbí méjì tó máa rí dájú pé wọ́n mójútó wọn tí ò ní sípò máa gbéra wọn ṣubú àbí wọ́n máa ṣera wọn léṣe mo bẹ̀ wá torí ọlọ́run eléyìí ni ká jẹ́ kí bóyá àwọn òbí wa ni àbọ̀rẹ̀ àbábúrò nìkan máa ṣe kó má di ohun tó jẹ́ pé wàhálà ẹjọ́ lónìí ẹjọ́ lọ́la ọlọ́run jẹ́ kémi àti yín ànírógun ẹjọ́ o tẹ̀bítẹ̀bí taratara ọlọ́run lódùmarè yóò ṣàánú fún wa ẹni tó dẹ̀ pé àwọn náà tó jẹ́ pé wọ́n wà ní ọgbà ẹ̀wọ̀n báyìí sọ̀rọ̀ yìí Fẹ́mi Dáramọ́lá mo gbà ládùúrà yìí pé Ọlọ́run Olódùmarè ẹ yóò yọ màmá yìí yóò yọ wọn jáde nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n kó sí o nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ẹ kì í ṣe ohun tó jẹ́ pé èèyàn lè máa fi ṣe my sister ẹ káàbọ̀ sórí ìkànnì adúpẹ́ lọ́wọ́ yín o ọlọ́run ní ṣètò ẹ̀ sísítà mi yétúndé ìyálájé espayan gbogbo àwọn ará espayan nǹkan ń bẹ̀ ṣàlàfíà lẹ́wà ẹni bómi ìṣàn wọn bá nǹkan àwọ̀ yín ò ní bàjẹ́ o ẹ jẹ́ kí n máa fi eléyìí kí n máa fi sọ fún gbogbo àwọn èèyàn pé bó bá ti di July 1st àbí eh, no first week first wednesday ọjọ́ àánú àkọ́kọ́ nínú oṣù kẹfà eh, sísítà mi ìyá alájẹ láàmú gbé wá sórí ètò wọn náà kí gbogbo ilé o gbogbo ilé náà kí yín mà bó tẹ̀sí lè jẹ́ pé àti bẹ̀rẹ̀ ètò látago méjì ó kọjá díẹ̀ kẹ́mu yín sọ lọ gbogbo ni mo bẹ̀ pátápátá àwa tá a bá ti mú yálà ìyá wa ni bàbá wa ni àbí àwọn ọkùnrin ò kí ń tọ́jú wọn kì í máa ń ṣe iṣẹ́ Eh, ṣùgbọ́n àwa ta mú òbí wa wá ta ní pé bóyá eh, ta mú ìyá wa ta ní pé bóyá kó máa fi nǹkan pawọ́ dà ẹ gbọ́ nǹkan tí mo sọ arábìnrin yìí ìyẹn màmá yìí ìyá seventy two years ó wà lọ́gbà ẹ̀wọ̀n báyìí mo bẹ̀ wá torí ọlọ́run pàápàá jùlọ àwa tí à ń sọ pé a fẹ́ kí àwọn ìyá wa kí wọ́n má máa dá jókòó tàbí pé kí wọ́n máa wá nǹkan fi pawọ́ dà mo bẹ̀ wá torí ọlọ́run ẹ jẹ́ ká rí dájú pé eh, ẹ jẹ́ ká rí dájú pé bá a bá mú àwọn màmá wa wá wípé a fẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ hmm. tó fẹ́ máa tọ́jú àwọn ọmọ ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ jẹ́ ká ṣọ́ra o ẹ ká ṣọ́ra o. ó dáa notification ṣé ẹ tẹ bá like ẹ tẹ bá like Abínibí tẹ follow ẹ ó máa fún yín notification sister mi bóyá ṣé ẹ tí like ẹ Ìyá Lájẹ́ tẹ́ ti like ẹ̀ kò ní fún yín notification ṣùgbọ́n tẹ́ bá ti like ẹ̀ tẹ́ bá like ẹ̀ tẹ́ bá follow ẹ̀ ẹ lọ sórí abínibí gangan tẹ́ bá ti type ẹ bá lọ sórí Facebook ẹ type abínibí fm one word ni o ẹ bá type abínibí fm a sọ fún yín pé ká ẹ like ẹ wá like ẹ tẹ́ ti like ẹ ẹ dẹ̀ follow ẹ tẹ́ bá ti wà lórí ètò a máa fún yín notification ojú tèmi náà gúrégé à ẹ̀yin tó jẹ́ pé tí n bá wo tí n bá wo ojú yín nìsín ẹ̀yin tẹ̀ dàbí ọmọ ẹ show me your back yẹn ẹ pé gbogbo ojú yẹn ló ń dán ẹ bá ń gbọ́ òrékelẹ́wà ẹlẹ́yinjú ẹgẹ́ amọ́lẹ́wà ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ẹnjìnà ọlọ́ládé adéníyì akínọ̀sùn ẹ̀ka bọ̀ sórí kan nìyí ẹ tó bómi ṣan ọba nǹkan à ń ṣe construction abínibí lọ́wọ́ rédíò ń ṣiṣẹ́ o ẹ má ṣì mí gbọ́ rédíò ń ṣiṣẹ́ twenty four seven ni rédíò rédíò ń ṣiṣẹ́ mo wà lórí rédíò bá a dẹ̀ wà lórí móhùnmáwòrán wa òun ló jẹ́ ká tètè bẹ̀rẹ̀ ètò lónìí láago méjì ó kọjá ìṣẹ́jú mọ́kànlá la bẹ̀rẹ̀ tó bá di aago mẹ́rin lágbára ọlọ́run eh, mo máa parí ètò lónìí nítorí pé a fẹ́ ṣiṣẹ́ díẹ̀ nínú stúdíò wa tó bá di ọ̀la máa wà lórí ètò láago méjìlá lásìkò ìgbà kan náà tá a máa ń ṣe lásìkò kan náà tá a máa ń ṣe máa wà lórí ètò láago méjìlá ìyẹn ti ń ṣaago márùn-ún Nigerian time lọ́la gẹ́gẹ́ bí ìṣe wa àmọ́ lónìí a ní iṣẹ́ pàtàkì tá a fẹ́ ṣe nínú stúdíò kó lè dá kó lè dùn ní torí pé July 4th ẹ a fẹ́ gbé àwọn èèyàn wá sórí orí ètò wa abínibí tó yẹ pé live a fẹ́ ṣe patí fún wa ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣe construction Studio wa kí gbogbo ẹ̀ kó lè máa dùn kó lè máa dán ní a ṣe ti bẹ̀rẹ̀ ètò lónìí tó bá ti dago mẹ́rin a máa kọ́gbẹ́ ètò sílé fún ti òní yìí ṣùgbọ́n lọ́la lágbára Ọlọ́run aago méjìlá ọ̀sán tí ń ṣe aago márùn-ún nu Nàìjíríà la máa bẹ̀rẹ̀ ètò lọ́la gẹ́gẹ́ bí ìṣe wa ẹ̀gbọ́n mi Owófadé Ọlábọ̀dé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ ṣe mà tẹ́ bá ti láìkẹ́ sísítà mi Yétúndé tẹ bá ti lè ẹ ẹ lọ sórí ayélujára níbi search yẹn ẹ type abínibí fm one word ni tẹ ti type ẹ á sọ pé kẹ like ẹ tẹ bá dẹ̀ ti like ẹ tẹ ẹ share ẹ àrí okay jẹ́ nǹkan gbogbo wa ẹ share fídíò yìí mo máa ń kọ́ pé share share share mi ò kọ́ lónìí nítorí ohun tí mo fi bẹ̀rẹ̀ ohun tó bá ní lọ́kàn jẹ́ ni mo fi bẹ̀rẹ̀ lónìí òun ni ò jẹ́ nǹkan share share share ìyẹn ni ti àwọn ọkọ àtìyàwó tí wọ́n ọkọ tó pàyàwó ẹ̀ òní ò jẹ́ rántí kọ ṣíà ṣíà ṣíà ẹ mọ̀ bínú jàre ah, ẹ free bí ẹ ṣe arọ ni ẹ tó bá fẹ́ ṣíà any video mi ẹ free kí gbogbo àlè máa fi kẹ́kọ̀ọ́ ní gẹ́gẹ́ bí ṣe máa ń sọ mo ní tó bá ti di first week first week oṣù keje tá a máa mú yìí ṣe àwọn pẹ́gbà yẹn ni nílùú ti wá ń bì báyìí òun ni presidential day eh, presidential day tiwa bó tẹ̀ ti lè jẹ́ pé àbúrò bàbá Abraham ló wà lórí oyè kọ́lọ́ ń ṣàánú wa ni presidential day wa eh, July fourth ni uh, July third la máa gbé eh, èèyàn kan gbòógì tó yẹ pé live la máa ṣe live band ni o live band tó bá ti di July third ṣe àwọn pé July third Friday ló bọ́ sí eh, July third yẹn live band la máa gbé wá gbogbo ẹni tẹ́ bá wà lórí ètò wọn máa kì yín wọn máa kì yín ètò yẹn ní july tọ́ọ̀dù yẹn àrà ọ̀tọ̀ ni ẹ ṣé mà sísà mi yétúndé yàlájẹ ọwọ́ tẹ fi tẹ ṣíà ṣíà ṣíà ẹ ní dààmú ẹ ní fi gbọ́mọ sí ẹ ní gbalẹ́tọ̀fọ̀ ohun gbogbo rere rere rere tọkàn yín fẹ́ ọlọ́run bá mi ṣe fún yín ẹ ṣé o.